àti wọn dé láti lóyún àti wọn wọlé lọ sí so wọn wà lára àwọn àgbàlagbà tí wọn tó tọ́nu sọ́nà tó bá wọn lò lórí ẹ̀sìn ìpínlẹ̀ kìṣẹ́. àwọn náà mọ̀ pé mo wà lára àwọn tó nífẹ̀ẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ tó yẹ kó tó bá ní ìgbà wọlé máa ń gbà fún wọn ra búlẹ̀tì owó lè máa gbà lò àti tíkẹ́ẹ̀tì ọlọ́wà aṣọ wọn wá dàgbà wá ní ẹ̀rù kí ni wọ́n àwọn ìwálẹ̀ àwọn tó fà sókè náà àti ìwálẹ̀ làwọn máa ṣe wọn wá ní nísìnyí àwọn òbí á máa lọ mọ má sọ pàdákùlà má sọ pàdákùlà má sọ pàdákùlà. ó ṣe jẹ́ pé wà ní kọ́tà rẹ̀ ṣùgbọ́n àwọn wọn láti wọ́n bọ́n ṣe sọ torí àwọn ọ̀pọ̀lọpọ̀ the victim lèmi náà ọ̀pọ̀lọpọ̀ mi ń sin wọ́n prefer káwọn ọmọ wọn sọ òyìnbó ju kán sọ yorùbá lọ ó dẹ̀ ṣe kókó kán gbọ́ yorùbá tó tó máa lọ sí ọmọ tó kàn kí wọ́n lè máa communicate tó bá wọn lọ bá bá lọ so ebi ò lè yẹ kó pa yorùbá lọ yorùbá ṣe kókó nínú distance yẹ kó parí èmi ò ṣe púpọ̀ o pátí mo wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ ṣe ìyá mi. É Ai! so mo sọ lẹ́ẹ̀kan wípé tí ògbóǹtarì akọni ògbóǹtarì ìgbésẹ̀ bá tẹ̀lé àwọn èèyàn jàǹtàn jàǹtàn ẹgbẹ́ bá ọ̀kan lára àwọn ògbóǹtarìgì òṣèlú ọ̀dàlà scam language ẹ má bẹ̀rẹ̀ fún ìsọ ní english whatsapp àbúrò àti Where do I stand?

I remember when I had my pocket, it was there for me. So I'm here to celebrate. Thanks for having me. Okay. Okay. My name is Ayo Ajidesi. I keep watching City People TV. Thank you. Oh yeah. Why? I'm a your everyone. I don't want to do that.

I'm going to say, máa ṣe ní bá a ṣe bọ́ wa ní o pé àdè yòókù bá ní àfikúnlá tó táwọn òbí bá fi bí ní ọ̀rọ̀ sanwó ìwọ̀ ìbímọ pẹ́ wà ọlọ́run. Thank you ìka bọ́lá ìka ẹ̀gbọ́n dáadáa yìí ọlọ́run á lè fún àwọn We love you. That's why we are here. So celebrate him, give him go. Ẹ má bínú ẹ̀wọ̀ àwọn èèyàn dùn. Ẹ sọ fún wa ní ẹgbẹ́ ẹ̀ka kan ọmọ ìgbà ọ̀tún ìyọ̀kọ̀ ó ti rí akẹ́kẹ́kẹ́lẹ́ ìjọba àkúdà ẹ̀rí ọjọ́ wọ́n fi mọ̀nà wọ́n ní wọ́n fẹ́ lọ kọ́ lórí ìgbàkọ́sùkú ilẹ̀ òun ọ̀gàdà ó ó nàrí ilé pẹ̀sẹ̀ síta wọ́n ní sórí ni wọ́n a ìyàmẹ́sẹ̀ kọ́ wọn èèwù gbàgbé àwọn àgbájú àná. Wọ́n ní ìjọba ṣe bá wọn. lónìí lórí Show me how to